sallallahu alaihi wa sallam wọ́n máa wá béèrè wípé oúnjẹ wo iná ló wà níbi táwọn lè jẹ lówùrọ̀ tí wọ́n bá sọ bá nàbí sallallahu alaihi wa sallam nǹkan oúnjẹ kan wà ànábì àtìwọlé ajẹ tó bá ti sọ ikú kò sóúnjẹ ànábì ọ ni àjẹpá àwọn tó ń ṣe sùlámù eléyìí tó túmọ̀ sí wípé ìyàtọ̀ ń bẹ láàrin sọ́ọ̀mù tó dé láfílà tó jẹ́ ọ̀ràn yẹn pàápàá jùlọ Ramadan. Nítorí wá nínú hadith sọ́nà ìṣòro bá ìpínlẹ̀ na ìbẹ̀lẹ̀ mi ò yẹ kí ní ìyẹn ní ẹ̀lẹ́ yìí. Kò sí ṣèyàmù fẹ́ni tí Eléyìí kò ní ṣe pẹ̀lú ìtọ́jú eléyìí ó fi hàn wá pé kìí ṣe ní Ramadan ni wọ́n wà ó túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ ṣe sùyàmù náfìlà kò bùkátà kápẹ́lá tó gbogbo ìdìdàníyà yàtọ̀ sẹ́ni tó fẹ́ ṣe sùyàmù ọ̀ràn yẹn àti Ramadan eléyìí jẹ́ bó ti ṣe bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé bí àsìkò bá wà nínú ọ̀rọ̀ ní ìsìn tó jẹ́ النبي صلى الله عليه وسلم ولمن صام رمضان ثم أتبعه صيام ستا من شوال كان كصيام السنة ẹni kẹ́ni tó bá ti sùyà mọ̀ Ramadan tó ṣe láti pé tó tó wá ti sùyà mọ̀ ọdún mẹ́fà lẹ́yìn rẹ̀ nínú oṣù Ṣawwal yóò dàbí ìgbà tó ṣe pé gbogbo ọdún yìí náà ló fi ṣoṣo yà àsìkò yìí ó sì ń bẹ àǹfààní yìí kò tí ì lọ wọn bẹ nínú àwọn èèyàn tó ṣe pé alhamdulilayi àwọn ti ṣe ṣòyàmọ ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà kan ó sì ń bẹ nínú àwọn tó ṣe pé wọn nípa rẹ̀ mọ́ tí wọ́n ní ìpinnu pé àwọn náà ṣe kó tó di kó sùn lọ. sọ àǹfààní ńlá lélẹ́yìí wípé àìkòdà níyàn rẹ kó tó di kó sùn kọ̀kọ́ dínà rẹ láti ṣẹ̀ṣù yá mu lópin ìgbà tó bá ṣe pé ìgbà tó jí sáyé o ò mú nǹkan kan lọ sẹ́nu dèpòdépò pé ó dọ́nà fún rẹ ọwọ́ apinnu pọ̀ fẹ́ fọjọ́ ṣẹ̀ṣù yá dàníyàn láti gbà eléyìí yóò fún ọ láǹfààní láti lè tètè ṣe àwọn ṣùyàmù mẹ́fà hàn wọn kò ń bẹ bẹ́ẹ̀ náà ni tí ọjọ́ bá jọjọ àtìmí àbọjọ alhamis àbọkàn nínú àwọn ọjọ́ tí Ànábì sallallahu alaihi wasallam sọ abẹsọkọ bí ọjọ́ arafat àbí ọjọ́ aṣọra àbí tasuwa téèyàn ò ti dàníyàn kó tó di kó sùn téèyàn wá jí láàárọ̀ tó padà wá láǹfààní àti mọ̀ pé onímọ̀ níjọ́ àràfà onímọ̀ níjọ́ aṣọra onímọ̀ níjọ́ tasuwa eléyìí kan sọ abẹsọkọ kòrò ká ṣe sùn yá mọ rẹ tó o sì dájú pé nǹkan kan tí ìjọ́nà fún rẹ lówùúrọ̀ ọjọ́ ò lè tàti gbangba níyà olú ẹlẹ́dàá ó sì gbà lẹ́sìn lọ́dọ̀ rẹ̀. ẹni tí wàá ṣe sọ̀lẹ́ à tó tó wá kú láyé ibi tó ti ṣe sọ̀lẹ́ à kó tó wá rántí pé sọ̀lá àti tó ń ṣe òun ṣe òun lálù àlà kí ni nǹkan tó jọ́ràn yàn lórí ẹ̀ tó jọ́ràn yàn lórí ẹ̀ náà ni pípọ́ lọ sàlù nìsín tó bá sì ń ṣèyẹ méjì nípa pé bóyá gbin ó lè wà lára òun kọ́kọ́kọ́ lọ tábà dáadáa kọ́ wá sàlùwàlá kó ṣe sọ láti ní ìsìn eléyìí tó ti ṣe tẹ́lẹ̀ wọn à ní kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún nítorí pípọ̀ máa mà ṣe sọ láti láì lálùwàlá olùwàlẹ́ náà ni rabbana la tu'akhidna in nasina olùwàlẹ́ dáa má fìyà jẹ wá o lórí ní bá ṣe látàrí ìgbàgbé àbí ń tá a bá fàṣìṣe ṣe nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma ọlànàbẹ muhammad sallallahu alayhi wa sallam sọ pé inna allaha tajawaza li an ummati al-khata'a wan-nisyana wa mastukrihu alayhi olúwa ṣe àmójúkúrò fún mi lórí àwọn àlùmọ mi ohun tí wọn bá fàṣìṣe tàbí ìgbàgbé ṣe àbí wọn jẹ wọn pàṣẹ ètò túmọ̀ sí pé wọn ò ní pẹ̀sẹ̀ ẹlẹ̀ fún pé ó ṣe sọ láti pẹ̀lú kò sálùwàlá rárá wọn ní fi bí nítorí pé ọmọ ni ló fi ṣe bẹ́ẹ̀ ètò tó mọ̀ sí pé téèyàn bá mọ̀ àmà téèyàn lọ ṣe sọ láti láì lálùwàlá ó léwu o kódà ó lè kó bá ìjẹ́ mùsùlùmí èèyàn. jazakumullahu khairan nọ́mbà tá a máa pè sí òun náà ni zero eight zero two four four eight one four four one àwọn tá a bá wà ní outside Nigeria plus two three four seven zero six seven seven eight one five one four náà oníbèrè béèrè ó ní pé ǹjẹ́ ó tọ́ fún obìnrin tó jẹ́ pé ọkọ rẹ̀ wà ní àrọ́wọ́tó rẹ̀ àbí ọkọ rẹ̀ wà nítòsí ó wá ṣe sọ́ọ̀mù náfìlà láì jẹ́ pé ó gbà yọ̀ǹda látọ̀dọ̀ ọkọ rẹ̀. ó tọ́ fún obìnrin láti ṣe bẹ́ẹ̀ nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní kò tọ́ sí obìnrin ó ṣe sùyàmù nígbà tí ọkọ rẹ̀ ṣááhìd tọkọ rẹ̀ ń bẹ nílé ilé abẹ́ ìbìnrin ẹ̀yà àfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀. ètò túmọ̀ sí wípé ní ìgbà tí ọkọ rẹ̀ ti ń bẹ nítòsí ó ní àǹfààní láti pé kọ́ bọ́ọ̀bì òun fẹ́ rí ọ òun fẹ́ bọ́ ọ ní nǹkan papọ̀ lọ́jọ́kọ́jọ́ ní gbogbo ìgbà tí ò bá ti jásìkò tó lu ọgbà kíru rẹ̀ wáyé bíi kápò ń ṣe nǹkan sùn tàbẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ yóò sì pé ìwọ ni àìlera kan ń bá jà bí ẹni tí ò gbádùn tí òfin ní lè dá lóhùn ètò túmọ̀ sí pé obìnrin yóò máa fi gbogbo ògbà jẹ́ ẹni tó ṣe tán fún ọkọ rẹ̀ tó bá ti pè ìwọ tí a ní ó yẹ kó wà ní ipò pé o ṣe tán ní gbogbo ìgbà tọkọ rẹ bá ti pè ọ́ wọn ò gbọ́dọ̀ wá kẹ́nu ló sọ pé òun ṣe sọyàmù pàápàá jùlọ sọyàmù tí èso ọ̀ràn yẹn eléyìí tó jẹ́ ti náfìlà tọkọ rẹ ń bẹ létí ìsìnkú rájò láì jẹ́ pọ̀ gba ìyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ẹ sì máa ń pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ni wọ́n máa ń ṣerú àṣìṣe báyìí lórúkọ pé àwọn náà fẹ́ ṣe àṣewàlùjẹ́nà àwọn ò sì lè máa fi gbogbo nǹkan táwọn bá fẹ́ ṣe máa fi gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ kó tó di pa àwọn ṣe so ìjọsìn làwọn fẹ́ ṣe àwọn bùkátà láti gbà yọ̀ǹda rẹ̀ tó pé ìjọsìn ni ànábì sallallahu alaihi wasallam tá rán òun náà ní pa wá láṣẹ gẹ́gẹ́ bí n tó lọ́wọ́ ní kó sọ fún wa tọkọ rẹ bá ń bẹ́ńlé ìgbàláyè kan ò sí fún ọ láti kẹnuró sọ wípé mò ń ṣe bẹ́ẹ̀ láti fi ṣẹ̀sìn láì jẹ́ pọ̀ gbàyànjá lọ́dọ̀ ọkọ rẹ̀ pàápàá jùlọ ṣèyáàmù eléyìí tó jẹ́ náfìlà tí kìí sọ̀rọ̀ yẹn àṣùwọ̀n pé ṣèyáàmù tó jẹ́ ọ̀ràn yẹn náà ni ṣèyáàmù rọmọbọ̀n ṣèyáàmù rọmọbọ̀n kódà gbèsè eléyìí tó fẹ́ san padà ti rọmọbọ̀n eléyìí tó jẹ ọkọ rẹ ò lẹ́tọ̀ọ́ láti sọ fún ọpọ gbọ́dọ̀ sí ṣùgbọ́n ọgbọ́dọ̀ gbọn gbọ ọsọ pé lọ́la o wọn fẹ́ẹ́ sọ sùyàn àti bí abẹ lọ. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum. nọ́mbà tá a máa pè sí òun náà ni zero eight zero two four four eight one four four one. ẹ lórúkọ yàtí tẹ̀ sí ń pè. ẹ lórúkọ yàtí tẹ̀ ń pè.

ìgbà wo ni wọ́n pè yẹn ìgbà wo ni wọ́n pè pè yẹn ọmọ tó bí tó bí tó bí nípa ẹ̀rọ àkọ́kọ́ kí ní ìdájọ́ ìsúlámù lórí ọmọ ẹ̀ títí láti rí ọkọ ẹ̀ ó dé ní ẹ̀sọ́ pé ọkọ tó ń tẹ̀tẹ̀tẹ̀ ń sọ pé òun fẹ́ gba ọmọ ẹ̀ kó máa sọ àwọn bàbá bàbá tó wọn lórí àjọ ìsúlámù tó ń ní pé bàbá tó fún un lórí bá lọ́la ìtọ́sí kò lẹ́tọ̀ọ́ tọ́mọ òun kan fẹ́ bẹ̀rẹ̀ lọ́mọ ṣe ìfọ̀ kí ní ìdájọ́ ìsúlámù lórí ọmọ fẹ́. alhamdulillah irú ọmọ tí obìnrin fi síwájú bíi látàrí ìdènà ọmọ yẹn ọmọ ìdènà ni ọmọ jẹ òfin ṣẹlẹ̀ àti wípé bàbá kankan kò sí tí ó jẹ bàbá fún ọgbà ọmọ tá a bá ti bí gbọnà ìdènà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyá wà fún nítorí pé ọmọ tá a bí gbogbo ọmọ pátá inú obìnrin kan ló ti jáde ẹni tí sì máa sọ ìyá di ìyá fọ́mọ tí máa sọ máa di ọmọ fún yà òun náà ní bíbí tóbi ìwé ìrìnsìn ṣùgbọ́n sọ pé bó tilẹ̀ jẹ́ pọ́nà apá dáhùn iná lóbìnrin yìí gbàgbé ma òun náà ní màmá rẹ̀ torí ẹ̀ lófin ṣùgbọ́n sọ pé tí màmá ń bá lọ kú ọmọ yìí ó jogún ẹ̀ kápọ́ ọmọ lọ́kọ́kọ́ kú ìyá yìí náà ẹ̀ ṣùgbọ́n kò ní bàbá nítorí pé bàbá zina kì í ṣe bàbá ìyá náà tó bímọ gbọ́ná zina wọn ní sọ pé ọkàrí o nítorí ó ṣe dá o ìjìyà tiẹ̀ náà wà o tó lu ẹlẹ́dàá wa tí ọba foríjì wọn máa bẹ lábẹ́ pẹ̀lú wa bá ti ṣiṣẹ́ lọ́jọ́ gbẹ̀ndọ̀ kìlámù látàrí ìdìnnà tó ṣe. a ò gbọ́dọ̀ so igi rárá rárá lórí oyún nítorí pé oyún oyún zina ni àbọ̀ oyún tí kìí ṣe zina pẹ̀lú ẹlẹ́dàá wa sòfin ó ní àwọn aboyún pátá korongodo ìgbàláyò sí fún wa o láti jẹ́ wípé wọ́n lọ lọ́kọ míì ó dìgbà tí wọ́n bá tó bí ń tọ́ wà nínú wa. olùwà ni wọ́n kúlẹ̀ tó àmàlí ajaluhunna an yada'na hamlahun. èyí bá jẹ́ ti obìnrin tó lóyún halal tí kì í ṣe ti zina bíi kápẹ́ wọn ní ọkọ kọ́ọ̀lẹ̀. irú obìnrin báwọn ìgbàláyò sí fún láti lọ́kọ míì ṣáájú kó tó bí ń ti bẹ̀rù ẹ̀ bí ká sọ pé ọkọ rẹ̀ ló kú ìgbàláyè kò sí fún obìnrin láti lọ́kọ míì lẹ́yìn ikú ọkọ rẹ̀ nígbà tó ṣe pé ó fi ilẹ̀ sáyé lẹ́ni tó lóyún ṣáájú kó tó bí oyún inú rẹ̀ àwọn eléyìí jẹ́ àwọn oyún tó jẹ́ halal tí kìí ṣe oyún ẹyẹ báwo ara ẹni tó lóyún ẹyẹ ẹni tó jẹ́ pé àṣemáṣe ló ṣe ń ranù ìgbàláyè kò sí fóbìnrin kankan láti jẹ́ pé yọ lọ́kọ nígbà tó ń bẹ náà kò bá jẹ́ oyún tí ọjẹ́ tọ̀ àbí oyún tí ọ̀tọ̀ torí tẹ́lẹ̀ yìí gbogbo yìgì tó ń bá wá so fóbìnrin lórí ipò oyún bẹ náà kò ní jẹ́ yìgì o yìgì lásán lélẹ́yìn torí tẹ́lẹ̀ yìí ẹni dẹ́n bá wọn sosokuso ẹ̀ mọ̀ pé a kì í so òfurufú mọ́ òfurufú kọ́takókó kò lè ṣeéṣe láéláé tó bá jẹ́ pé obìnrin yẹn ti bí oyún inú rẹ̀ kó tó wá fẹ́ ni tó fẹ́ àjẹ́ pé ó ti dìyàwó fún un yóò túbá lórí nǹkan tó ṣe ìtúbà àwa ń bá ara kà pé inṣàlọ olùwàpẹ́wọ́gbà kó fi má fi ẹ̀rẹ̀ rẹ̀ bí lọ́jọ́ gbẹ̀ngàn ìyá ṣùgbọ́n àti bá àti bí tó bá dọ́jọ́ gbẹ̀ngàn ìyá ọmọ bàbá àtẹ́lẹ́mọ́ sí à lábẹ́ olúwa ti ṣe fẹ́ ni. tó bá bá fẹ́ láti sàmójúrò fún yányá yóò fi sálẹ̀ lẹ́nu láì fi ẹ̀sẹ̀ rẹ̀ bí tó bá láti wò láti fi ẹsẹ̀ rẹ̀ bí ó fi ara rẹ̀ jẹ́nà kó tó ti pé ọ̀lọ́ sálàjàdùn ọba àjọ màjàdùn. oríṣi eléyìí ẹ wá ní yìgì tí wọ́n so pẹ̀lú ọkọ tó wà lọ́dọ̀ rẹ̀ ní ìsìn wọ́n so lọ́nà sí ìdílé ọkọ yọ́nú sí ìdílé ìyàwó náà yọ́nú sí yóò bá lẹ̀ sọ. lábẹ́ òfin ṣẹ̀yà sábà ni wọ́n so ìjọ lálàáfíà nǹkan tá a nílò ni pé ṣé bàbá tó bí ọmọbìnrin òun lọ fọmọ rẹ̀ lọ́kọ àbẹ́ni tí bàbá fà kalẹ̀ tí bàbá bá ti jẹ́ kó lọ fọmọ rẹ̀ lọ́kọ àbẹ́ni bàbá fà kalẹ̀ àbí bàbá ti kú bàbá kú ló fi lọ́kọ eléyìí la máa ń sọ pé ìgì tọ́lá làáfíà àwọn mọ̀lẹ́bí yòókù ọba àmọ́ faramọ́ à ń bọ̀sibọ́sí mọ̀lẹ́bí ọkọ kí wọ́n kàn wá pẹ̀lú àwọn mi mọ̀lẹ́bí ìyàwó bàbá ìyàwó bàbá ìyàwó oní máa fọmọ lọ́kọ àbẹ́ni tí bàbá ìyàwó bá fà kalẹ̀ kọjá sojú fò àbí bàbá ìyàwó ti kú ẹni tó kù fún ọmọ ní bàbá òun ló fi lọ́kọ tàbá sojú eléyìn eléyìn ni máa ń jẹ́ kí ìgì ọ̀la làáfíà obìnrin tí wàá wà lọ́dọ̀ ọkọ lọ́nà tó gbà lálàáfíà ó ti ń jẹ́yàwó fọkọ ọkọ ti ń jọkọ fún un wọ́n á ní ṣé ọkọ tó fẹ́ yìí kí èso òun lọ́ba ṣèrànù tó fi bímọ zina tó lè ṣe alágbàtọ́ ọmọ tí ó ti kọ́kọ́ bíǹdì zina dáadáa tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ téèyàn sì gbé lọlé téèyàn tọ́jú rẹ̀ téèyàn sì máa tọ́jú rẹ̀ tí ó fi dàgbà téèyàn sì ṣe gbogbo nǹkan tóbi máa ṣe fọ́mọ fún àmọ́ kò sọ́dọ̀ mi èèyàn kò sọ́dọ̀ mi èèyàn rárá ṣùgbọ́n dáadáa lẹ ṣe nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna fi kulli dhi kabidin raqibatin ajra ó ní gbogbo dáadáa tẹ bá ṣe fún ẹ̀dá tó jẹ́ ẹni tó ní ẹ̀dọ̀ tí ń mí ẹ̀mí ń bẹ lára rẹ̀ kò tí kù gbogbo dáadáa tẹ́ bá ṣe sí lẹ́gbẹ̀sán torí délé ọ̀dà púpọ̀ kí irú ẹni tó fẹ́ obìnrin yẹn kàn yìí kó bá tọ́jú ọmọ yẹn kó bá ṣe olùgbọ́wọ́ rẹ̀ lọ́nà tó náà fi jẹ́ ọmọ dáadáa tó ní jẹ́ kò sí bàbá ọmọ yàyàkuyà olú ẹlẹ́dàá ó ti san lẹ́sàn-án rẹ̀. ìgbàkùnmọ̀ lọ fáyìrán àti àwọn olùmọ̀ àtàlàkùbà fẹ́lẹ́ ṣe dáadáa nọ́mbà tá a máa pè òun náà ni zero eight zero two four four eight one four four one. Nàbó wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àti bíjẹ́ ti ń pè. Abdulwasi láti ṣe. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé èèyàn àti àyàwó ẹ̀mí oníkà. Ìṣẹ̀yẹ́ wá fún ìyẹ̀wò rí pé ìyẹn ti mú wípé ìlú ìlú súnmọ́ àwọn ìyàwó ìmú ní òbíbí ọ̀sẹ̀ méjì. ẹgbẹ́ wa kọ́ ọlọ ilé ọ̀rẹ́ ọlọ gbogbo ẹ̀ èyí àǹdí ẹ̀ ọ̀gá bẹ́yìn. ìyẹn wá padà gbóní ó kàrà sí orí ní ìfún yẹn ó dẹ̀ yẹn lápadà gbóní ọ̀sẹ̀ méjì yẹn ò kí ìpè kí ni ìfẹ́ rẹ̀. alhamdulilayi ẹni tí ògùn òyebè tọgbẹ́rẹ̀ láàrin rẹ̀ àtìyàwó rẹ̀ inú wa bí débi pé ó nípinnu pé fọ́sẹ̀ méjì òun ò ní súnmọ́ obìnrin yìí mọ́ wọn lẹ́yìn jábẹ̀ pọ̀ ọ̀padà tún jẹni tó túra ká sí kò sí ìtàn kankan lókun ìgbà tó bá yẹ pé ńgbà tí ẹ sọ báwọn ẹ fi Allah búra tó bá yẹ pé ẹ fi Allah búra ẹ wá fẹ́ tako ń tẹ lé lórí ẹ ṣe ìtàn wípé ẹ fẹ́ tako ìbúra yín ṣùgbọ́n ẹ búra. kò sí ìtàn kankan tẹ fẹ́ sí lẹ́yìn náà ọ̀sẹ̀ méjì péré lẹ́sọ kìí ṣoṣù mẹ́rin nítorí pé tíyàn bá fi lè búra bẹ́ẹ̀ tó sọ pé wàláhì àbí tó sọ pé wàláhì àbí tó sọ pé wàláhì òun ò ní ìyàwó òun ò ní ìyàwó tó bá wá pé nítorí pé obìnrin kì í ṣerú ẹ̀ ìyàwó rẹ ni ẹni tó yẹ kí ẹjọ́ máa gbé kí ẹ sì jọ máa jẹ́ ẹni tó ṣe pé àlàáfíà ìfẹ́ yóò wà láàrin yín. gbàdúrà sì ti sọ pé wàláhì fóṣù mẹ́rin ò ní súnmọ́ àbí ju oṣù mẹ́rin lọ ò ní súnmọ́ àwa ń lọ ọlá fóṣù mẹ́rin náà ó súnmọ́ lóòótọ́ àlè filẹ̀ kọ́ máa fìyà jẹ lọ́ba nǹkan èsì wọ̀fà bẹ́ẹ̀ ni kì í ṣerú òfin ṣẹ̀rí àgbà pé ká tún yín ká. lẹ́yìn ọ̀sẹ̀ méjì tẹ sọ náà tó ń ti pé kò kóṣù mẹ́rin ewu ń bẹ́ẹ̀ o lórí téèyàn bá máa bínú bá wọn téèyàn sì máa gbé ìpinnu rẹ̀ jáde bá wọn kò sí dàbí ṣùgbọ́n ó rọrùn pé lọ́jọ́ kan kó padà ṣerú olóṣù mẹ́rin jù bẹ́ẹ̀ náà lọ ẹ̀ka nítorí délé kí ni nǹkan tó ṣe oṣù wa jẹ́ pé èèyàn ní nǹkan ti bá wí èyí pé ẹ̀mí súnmọ́ lọ ẹ sì máa ń pé àwọn obìnrin tẹ́ rí hàn kó tó di pé wọ́n lọ́kọ púpọ̀ nínú wọn wọ́n ń sọ̀rọ̀ àná wọ́n sì sọ ọ́n lè gbé ibi tí wùlẹ̀ ọmọ nítorí pé nǹkan tí wọ́n fi dára wò rí ni ṣùgbọ́n ṣe tí wọ́n ti lọ́kọ báyìí wọ́n ti máa tún máa ọkọ súnmọ́ àwọn súnmọ́ àwọn tí wọ́n bá wá wò sùnsùn tó bá sọ pé nǹkan tó tó fi fìyà jẹ ìyàwó rẹ̀ òun náà ni pé ó fi oorun ó fi fi jẹ́yà ó fi ìbálòpọ̀ ó fi báwí ó níye ìgbà tí púpọ̀ nínú àwọn obìnrin lè sùúrù mà wọ́n ìdí nu tí sẹ̀rẹ̀ ẹ̀sìn Islam sọ pé tó sùn mẹ́rin bá pé tó bá padà sọ́dọ̀ rẹ̀ á tù yín ká. ó ń bẹ nínú wọn ẹni tó ti pé tí ò lè tó bà ẹsìn máa ń pín ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ẹ̀yin alára tẹ́ ẹ jọ́kọ ẹ̀yin lẹ́ lè súnmọ́ àti ṣe ìbàjẹ́ àti ranù tí ọ̀fẹ́ sí nígbà tí ọ̀gá sọ pé ò ní súnmọ́ ó sì bọ́ ògùn ọgbọ́n ó lè jẹ́ pé gbàǹdà ṣetán ni ọmọ ìyá ìwọ náà tó ti ló ń bínú tó ń bínú bí akáhùn o ò ní gbọ́ pé láàrin ìgbà tó sọ pé ò ní súnmọ́ ìyàwó rẹ ìyàwó rẹ ti lọ ṣàṣe má sì kí mọ̀ rí o dùn torí délé ẹ ká kíyèsí ara ká má fọ ara wa fọ́lé ara wa ká má fọ ara wa ká má fi bàtà ara wa jẹ́ olùwà ẹlẹ́dàá kọ́ balẹ̀ wa jẹ́. Wa alaikum salaam wa wa barakatuh. Olúkọ́lá ti jẹ́ ẹ̀jẹ̀ pé. Ahmad ló láti gbogbo sí. Kí ni ìbéèrè yín o? Now, um, ẹni tó ṣe wípé ó fẹ́ rin ìrìn àjò lọ sí ìlú tó jìnà láti lọ fẹ́ ẹ̀kọ́ nípa nǹkan kan fún ọjọ́ mẹ́rin péré pẹ̀lú àlékún òye tí ó máa bèèrè àti ọjọ́ tó máa láti rẹ̀ lọ níta ìrìn àjò pàápàá jùlọ nígbà tó ti mọ̀ pé ọjọ́ mẹ́rin yẹn òun ó lò gbáko yàtọ̀ sí ọjọ́ tó ń débi àtọjọ́ tó ń lọ ìgbàláyè yẹn ò sí lópin ìgbà tó ti mọ̀ pé ó lo ọjọ́ mẹ́rin gbáko níbẹ̀ yàtọ̀ sọ́jọ́ tó débi àtọjọ́ tó lọ ní kété tó bá ti débẹ̀ yẹn ìdájọ́ rẹ̀ ni pé ẹni tí ń gbèlú ni ọ kò kì í so nílé àjò mọ́ báwo ló ti ṣe rẹ̀ ọ́ tó tó fi ní máa ṣe sọ láti rákà mẹ́rin pé àmọ́ sọ pé tí wọ́n bá bọ́ fílẹ̀ rákà méjì yọ lọ ìwọ tó lè ṣe méjì ó lè ṣe mẹ́rin nítorí de lẹ́yìn báyìí ẹ múra kó lè àti wàlúùjánà ọkọjá ṣẹtẹ lọkọ àti wàlúùjánà ọkọjá nkàlẹ ayé ilé ìtẹlọ wà mọkùnmá lórí rẹ torí de lẹ agbọ́dọ̀ fẹ́ sún apá mọ ní jábútẹ agbọ́dọ̀ mójútó sún wa dáadáa obìnrin tó jẹ́ pé ìmọ̀ kó nǹkan ọkọ rẹ̀ tọrọ yóò sì máa fi tọrọ láì jẹ́ pọ́ gbàyànjá lọ́dọ̀ ọkọ rẹ̀ ó dájú pé n ti ń ṣe ọ̀dà o níṣẹ́ ni ìṣẹ̀lẹ̀ àsọ pé ìgbàláyè lè wà fóbìnrin láti ṣe bẹ́ẹ̀ tó bá ti mọ̀ ẹ́ pé ọkọ wọn ní bínú nítorí pé gbogbo tó bá fi tọrọ báwọn tó bá ti mọ̀ pọ́kọ rẹ̀ ò ní bínú ọkọ gbàládá ń bẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin náà ní pàdánù bẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n ti mọ̀ pé ọkọ rẹ̀ ò bínú o gbọ́dọ̀ máa gbàyànjá lọ́dọ̀ rẹ̀ nígbà wọn àgbà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yìí ní nǹkan táwọn náà mú tí wọ́n fi ń tọrọ àwọn náà lè jẹ́ pọ́n ní bùkátà sí ṣé irú rẹ̀ ló ayẹ kọ́ fi nǹkan tọrọ. níwọ̀n àgbà náà owó olówó ni àbúrò fi tọrọ láì jẹ́ pọ̀ rẹ̀ nígbà tó ṣe pé òun fúnra ara rẹ̀ ó fara fi tọrọ láì jẹ́ pọ̀ lọ́dọ̀ máa lọ́dọ̀ wá ní kẹ́yìn bá wa sọ fún obìnrin tó o bá fi tọrọ lẹ́yìn mi láì kò gbà yọ̀ǹda mi gbogbo ẹ̀ pátá lọ́sàn-án padà fún mi lọ́jọ́ gbẹ̀ngà òkèèyàmù ṣé tí ọkọ bá wí bẹ́ẹ̀ ṣé kò tí ì ṣàṣejù ó wí dáa ṣùgbọ́n túmọ̀ sí pé kọ̀ láàánú hmm, ó wí dáa ṣùgbọ́n túmọ̀ sí pé kọ̀ láàánú nítorí pé ìyàwó rẹ tí o bá jẹ́ pọ̀nkan bá a ṣàwàdà èèyàn mọ̀ sọ fóbìnrin pé gbogbo ẹni kúkú gbà lọ́wọ́ rẹ ń jọ gbèǹde lọ́nà tó ṣe pé kò dénú ilé ìlàlẹ̀ gbà wọlé àwọn tó bá dénú èè sọkọ gidi èè sọkọ gidi ebi ìwọ àti ìyàwó rẹ ló wù pé kẹjọ wà lẹjẹ nà tó bá ti jẹ ọgbìn dọkìá torí ẹ náà ló ṣe jẹ pé a ní láyé la ti jọkọ àti ìyàwó kódà bí irú eléyìí ọba ṣẹlẹ̀ láàrin wa pé ọkọ ń sọ fún yàwó pé gbogbo nǹkan mi tó bá fi tọrọ nígbà padà ń jẹ ọgbẹ́ǹde tí irú àbá fi òtí lé ọ̀rọ̀ wa báwọn láàrin wa àti wa gan síbẹ̀síbẹ̀ oníjà alákọ̀ọ́kọ́ dáńjọ́ gbẹ̀ndẹ̀kìyà torí pé a ní ku kankan tọkọ fi yàn àyàwó jẹ àbí ìtìyàwó tó fi rí ọkọ jẹ gbogbo ẹ̀ lólu ọgbẹ̀sán fún kálukú lọ́dọ̀ ẹnì kejì báwo ni káwọn bá tún bá wá wàhálà kan ara táwọn ń sọ pé gbogbo nǹkan mi o tọba ti tọrọ gbogbo ẹ̀ nígbà padà kí ni pọ̀ ọjọ́ kọ kọ tó yẹ kó láàánú ìyàwó rẹ̀ wọn fẹ́ kí ìyàwó rẹ̀ bá wà lápàdé ìwọ náà o sì gbọ́ tiẹ̀ kí ìsara wọn bá láyà ẹni tí bùnyàn lẹ́bùn ma pẹ̀lú nǹkan oníǹkan tó pin ìgbà tó ní nǹkan ti ní ìní gbà láì jẹ́ pọ̀ gba ìyọ̀ǹda lọ́dọ̀ mi máa ṣe bó ti ṣe máa. nọ́mbà táwọn pè sí òun náà ni zero eight zero two four four eight one four four one tabawa wà nàìjíríà àwọn tábọ̀ wà outside nàìjíríà a máa pè sí plus two three four seven zero six seven seven eight one five one four. Thank you. ibi tí ìyàwó rìn lọ gbogbo ibi tí ìyàwó jẹ lọ tí ìyàwó fi rí ìpalára ọkọ gidi kan gbọ́dọ̀ gbà fún ìyàwó rẹ̀ láti síbẹ̀ lórí ẹ̀yin tẹ́ ń fọ tẹ́ ń fọ máa lọ́kọ ẹ máa pàkíyèsí àmọ́ ọkọ ẹ rí dájú pé ẹni tẹ́ fẹ́ fọmọ yín fún ẹni tó lè dáàbò bo ọmọ yín ni nítorí pé ẹni tó ní lè dáàbò bo lọ́ máa hùwà bí ẹni tó ṣe pé òun máa ń tọ́ yẹ kó òun hù níwà yóò máa ṣe sí ẹni tí òun máa ń tọ́ yẹ kó òun máa ṣe irú wọn kò yẹ kán fọmọ fún ìyàwó rẹ tí wọ́n fẹ́ irú owó ìranù wo lẹ̀ ń wá tó fi gbọ́dọ̀ jẹ́ pé iṣẹ́ tó wọ́n máa ṣe iṣẹ́ tí ó padà gbé lọ síbi kí wọ́n máa bá ṣe ránù ni. èyí ló wá la fẹ́ pa nídìí pé iyì dànù ta lè fowó ra yìí ń padà kò sí torí délé yìí báyìí ẹ mọ̀ pé àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin tó bá ti rí i pé owó ọ̀yọ́ ń bì kan kò sí tí wọ́n lè ṣe kò sí tí wọ́n lè ṣe torí di eléyìí wọ́n ní kó dáàbò bo ìyàwó rẹ̀ tó bá rí i pé kò sí tàbí ṣùgbọ́n yóò ṣiṣẹ́ náà ni látàrí pé ìtúwọ́ ò ní kápá tó láti lè máa gbọ́ bùkátà rẹ̀ bá a wáṣẹ́ tó wà nítòsí eléyìí tí ò ní pè pé kó máa wọnú gbó eléyìí tí ò ní pè kó lẹ́pọ̀ òun àtàwọn ọkùnrin ọlọ́kùnrin ìníwọ́n jọ máa ṣiṣẹ́ ọ̀ tó bọ́kùnrin lọ máa bọ́kùnrin dé ọ̀dájú wípé tọkùnrin náà bá lọ gbádùn kò ní wù láti rí ìyàwó rẹ̀ pé ọkùnrin ọlọ́kùnrin ló gbèdé e yìí òun àtọkùnrin wọn sì jọ ń ṣiṣẹ́ báwo ló sì sọ fẹ́ni tó bá ká wọn pé ah, ẹni tó ń jọ ń ṣiṣẹ́ ni jazakumullahu khairan nọ́mbà tá a máa pèsè láti nàìjíríà zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one tàbá wà ní outside nàìjíríà a máa pèsè plus two three four seven zero six seven seven eight one five one four plus two three four seven zero six seven seven eight one five one four. na olùkọ́ni àti tẹ́lẹ̀ nígbè. kí ló lórúkọ yín gírí ìbéèrè yín. ẹni tí ó ní àwẹ̀ tó ń bá ti wò tó bá fún bàbá rẹ̀ lórí rẹ̀ fún àwọn òkú bàbá tó àmì àrà àtẹ̀jùmọ́. tó tó láti àárọ̀ ká bí pé ẹgbẹ́ pé ó yẹ kó pé a ó gba abẹ́rẹ́ ìgbẹ́ bá sí ìgbà abẹ́rẹ́ alhamdulilayi kò sí tí abẹ́rẹ́ ọ̀hún tí ì bá ṣe má tó bá ti jẹ́ abẹ́rẹ́ tí kì í jẹ́ kébi ọ̀pá àyàn tí ì jẹ́ kóńgbẹ́ ọgbẹ́ àyàn kò sí ìyàtọ̀ láàrin ráìsì náà lọ jẹ àbómi ló mú sùyàmù rẹ ti bàjẹ́ àmọ́ tó bá gbé ìgbà ní sọ ara ní ọ̀rọ̀ àbí àmóde kan ní bọ fara fínra ní wọn lọ gbà bẹ̀rẹ̀ hàn eléyìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú pípọ́ ba sùyàmù rẹ jẹ kò sí nǹkan kan tó ṣe. jazakumullahu khairan oníbèrè bèrè wọn ní pé ó mọ Khadija láti Èkó ó ní àwọn jẹ́ obìnrin tó jẹ́ pé kò nífẹ̀ẹ́ ara wọn ò gba ìbálòpọ̀ lọ títí eléyìí sì ń dẹ̀ ti ń dààmú ọkọ àwọn kí ni ìyànjú tẹ̀lé gba ọkọ àwọn lórí irú eléyìí báyìí. kò sí ìyànjú kankan táwa lè gba ọkọ lórí eléyìí ju wípé kó fẹ́yàwó mi lọ tí ẹ̀yin náà sì fara mọ́ nítorí pé ńgbà tóbìnrin bá sọ pé òun ò ní ẹ̀mí àti máa gba ìbálòpọ̀ sára lọ títí. ọkọ tòun sì jẹ́ ẹni tó fẹ́ràn àti máa ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin lọ́pọ̀lọpọ̀ eléyìí tí ò sí àpẹẹrẹ pé ọkọ yín ọ̀gbádùn bẹ̀ àpẹẹrẹ pọ̀ gbádùn dáadáa ni ẹ̀yin gangan lọ́rọ̀ yín pè fún pété gbádùn nítorí pé ẹ̀kẹ́ lọ sọ́spítù bóyá nǹkan kan ní í tó ṣe kó ṣùgbọ́n tí ó bá jẹ́ pé so ìmọ̀ràn wa fọkùnrin yẹn òun tí wàá ti lè gbára dúró tó fi di pé ń wá ṣekúṣe tó fi dání tí ń ṣèrànù ọ̀fẹ́yàwó mi. wọ́n sì jẹ́ pé pẹ̀lú bó ti ṣe fẹ́ràn kọ́mọbóbìnrin rò tíyàwó tiẹ̀ ò sì fẹ́ bẹ́ẹ̀ ó bùkátà láti fẹ́yàwó mi ṣùgbọ́n agbára rò lè gbé wípé kó fẹ́yàwó mi nírò èkó tẹ̀ wà kò sí wàhálà kókó lọ sílùú wọn tó bá kó lọ sílùú wọn àyè bẹ́ẹ̀ ń bẹ̀ fún láti lè gbé bẹ̀ pẹ̀lú ìyàwó méjì ọba àjọ ọjọ́ bí ọ̀ràn lọ́wọ́. Jazakumullahu khairan. Nọ́mbà tá a máa pè sí náà ni zero eight zero two four four eight one four four one láti Nàìjíríà. Outside Nàìjíríà a máa plus two three four seven zero six seven seven eight one five one four zero eight zero two four four eight one four four one àbí ká máa pè plus two three four seven zero six seven seven eight one five one four. Oníbèrè béèrè wípé tí à ń bá nínú mọ́sídìí nínú ní sàlátì ìjùmọ̀ ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti máa lo fóònù àwọn bóyá afẹ́ka kọ̀ọ̀rán ni nígbà tí ìmáàmù ṣe àlọ́kútùbà lọ́wọ́ àbí káwọn fi ṣe káwọn lo fóònù àwọn. rárá o kò sí ìgbàláyè fẹ́nikẹ́ni láti ṣe nǹkan kan lásìkò ìgbà tí ìmáàmù sọ tó bá lọ báyọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ bọ́ọ̀lá mu àbí kò tiẹ̀ bọ́ọ̀lá mu kẹ́kẹ́ gbọ́dọ̀ parí rẹ̀ oníkàlùfọ́ dákẹ́ láti máa gbọ́n tí ìmáàmù sọ yẹn a ò sì gbọ́dọ̀ máa wò yín wọ̀n ìmáàmù wa náà láwọn àwò torí di eléyìí fóònù rẹ ò sí fóònù rẹ ó rí pọ́n tí ń gba kọ́ọ̀lù tipẹ́ náà nínú ìgbésí ayé rẹ kò sọ ọ́ di nǹkan míì yàtọ̀ sí bó ṣe bára rẹ nígbà tó ti wà mọ́ṣáláṣí tí wọ́n ń sọ kótóbà lọ́rùn nínú kó gbé fóònù rẹ sí kí ó dákẹ́ pátápátá àbí kó sì rẹ̀hùn rẹ̀ sílẹ̀ lọ sílẹ̀ pátápátá nínú kó pátá yányá àbí kó rẹ̀hùn rẹ̀ sílẹ̀ pátápátá nítorí pé ní nǹkan tí ìmáàmù sọ ìgbàláyè òsì fẹ́nikẹ́ni láti ṣe nǹkan kan mímà ju ká tẹ́tí gbọ́ ìmáàmù lọ. alukuraan wo lọ fẹ́ máa ké ńgbà tó ń sọ kótó wa gbogbo ètò ti ké kótó di pé ìmáàmù gbé òtítọ́ tọ́mọ́lì tún parí sọ̀láàtò ìjùmọ̀ olúwa ní ká fọ́n ká kálukọ́ gba ibi iṣẹ́ rẹ lọ ọba débi iṣẹ́ rẹ lọ́n tún lọ ọmọ kí alukuraan tó sọ àlà. zero zero two four four eight one four four one zero zero two four four eight one four four one. Wa alaikum salam wa rahmatullah. Orúkọ yà ti tẹ́ sí ń pè. Kí ni ìbéèrè yín o? ni pé ṣé tí ìmọ̀mù bá ní gẹ́gẹ́ ọ̀gbọ̀n láti jẹ́ pé ìmọ̀mù kí ni kí ni? Ṣé èèyàn lè kù lẹ́yìn rẹ̀ ni? Tó ní ẹni tí mẹ́lẹ̀ kó á kù rẹ̀? Ìbéèrè yín ò yẹ. Ẹni tí ìmọ̀mù bá já lágídí, ó lọ wọ́n máa ṣe sọ láti fún ẹ. Tó bá rí pé nìkan ti ń ṣe ìmọ̀mù tẹ̀lẹ̀. ẹni tí kì ṣe ìmáàmù tẹ́lẹ̀ yẹn ó ẹni tó sọ wípé òun náà ni ìmáàmù yẹn ládùúgbò ẹ̀yin náà lẹ̀ máa bó ṣe débẹ̀ á dé ó wá ní ọba wọn dá sí táwọn bá bá wọn dá sí ó lè jẹ́ pé ẹni tó kọ́ wà ọ̀nà tó gbà débẹ̀ kí sọ́nà tọ̀tọ̀ àwọn rẹ̀ tó bá yẹ kókó àwọn tó bá sì jẹ́ ẹni tó wọ́n ti ní náà fẹ́lẹ́ ní kejì wọn láti dé bẹ́ẹ̀. nítorí pé ìgbàlá láyé òsì fáwọn èèyàn láti wá máa ọmọ jàkà sí fún ọmọ láti wí láti lè máa máa lè máa. gbogbo wèrè gbogbo lórí ilé ìtàwọn ìbá fẹ́ sí láyé òjé ní mọ́sálásí wọn ti máa ṣe. kí ẹsẹ̀ mọ́sálásí wọn ti máa ṣe wèrè kí ẹsẹ̀ mọ́sálásí wọn ti máa sọ lórí. torí ẹ̀ gbogbo nǹkan tí àpẹẹrẹ máa ń bẹ lórí rẹ̀ láàárín àwọn mùsùlùmí ọ̀dọ̀ ọlọ́run ìdájọ́ rẹ̀ wà.

kóòtù kínní kankan ní ọba yín yanjú ẹ̀ ẹ sì mọ̀ kó ti di nǹkan mọ́tàbí gbà táwọn baálẹ̀ náà bá jẹ baálẹ̀ ni táwọn báwọn bá ń jà sílẹ̀ mo wọ́n ti máa yanjú ẹ̀ kóòtù. plus two three four seven zero six seven seven eight one five one four. Wa aleykum salaam wa rahmatulah. Orúkọ yàtí tẹ́ ti ń pè é aṣáájú oṣù tù láti ní ìdánilẹ́rù gbọmọṣọ. kí ni ìbéèrè yín o. ìbéèrè tèmi lọ báyìí pé ká ní ẹnì tó wá ra ọjà nígbà tí mo gbàgbé yẹn ní one thousand naira ó wá kò sanwó ìyá ní kó lọ ọ̀tà tó bá san tó bá tà tó kó sanwó owó wa ti pé ọdún tó ilé ìta lọ́wọ́ ẹ̀ ìyá sì pé kò san nígbà tó wá fẹ́ wá. náà ọ̀sán kí á lè béèrè yín bẹ́ẹ̀. ìbéèrè tèmi ni pé ṣé kí àgbẹ̀dá àgbà yàrá ni wọ́n tajà fún. wọ́n wá bẹ àjà mi ìṣúná tó tajà ní three thousand. wọ́n wá gbé ọ̀dọ̀ pé one thousand tí mo kọ́ ọjà fún láti fi ọdún mẹ́ta lò wọ́n bá mi ti sanwó. mo wá yẹra kó lọ bá ara àwọn ọjà tí mo tó fún wa ni. Naam, naam, ó ti yé lábẹ́ òfin ṣẹ̀ríà ẹnikẹ́ni tó bá jẹni lówó ní ọjọ́ tí yóò bá sanwó iye tó jẹ wá gẹ́lẹ́ lọ́gbọ́dọ̀ sí padà ẹni tó bá jẹ wá ní ẹgbẹ̀rún náírà ní nineteen eighty four nineteen eighty four sóni ọ̀nà tó ẹgbẹ́ tó pẹ́ so fọwọ́ tètè wá fẹ́ sanwó ní two thousand and twenty six one thousand naira náà ni ọ̀sán ẹ mọ̀ pé ní nineteen eighty four one thousand naira ó lójú ẹni tó ní owó gidi láti bèrè lẹ́yìn àgbàlá lónìí one thousand naira kò tayọ ní alèkúránì ọmọdé kékeré lọ tí ọ̀ràn kankan lórí ìgbà yìí one thousand naira lè gbà ẹ bá mi wò owó tó bá dé one thousand naira yẹn nígbà yìí pọ̀ǹtọ̀ yìí one thousand naira tí wàá di bàbàrà lọ a lè fi one thousand ra ilé lórí ìta náírà ṣé ẹni tí ó jẹ yín lówó ń dọ́ba wa sanwó ṣé à ń sọ fún yín pé iye tí one thousand naira jẹ́ níjọ́ sí tí ò di kọ́bọ̀ kan lọ ní ọ̀sán yìí one thousand tó ní tó ti gbà bàbàrà one thousand tó ní tó ti gbà bàbàrà náà ní ọ̀sán one thousand one thousand gbọ́dọ̀ ní gbọ́dọ̀ rí. ṣùgbọ́n lọ́wọ́ sẹ́yìn bẹ́ẹ̀ ní ìsìn ọjà lọ́wọ́ lọ́dọ̀ yìí ọjà tó ti gbà lọ́dọ̀ yìí ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín sọ fún kíkọ́ máa kó lọ nígbà tó bá tó tàkó mọ́ wa ẹ ti sọ fún pé owó tí wọ́n san fún mi pé one one thousand naira lè ọ̀kan jẹ́ àmọ́ tó bá tà ní kó mọ́ wa ìgbàláyè wà fún nínú bẹ́ẹ̀ ti fi kọjá fún láti sọ wípé òun ò rí ta láti jọ náà títí dòní tó mọ́ wa fún yín lẹ́yìn ọdún mẹ́ta ìwọ́n sọ wípé lẹ́yìn ọdún mẹ́ta tó ń tẹ̀ wá mú one one thousand wá fún yín lórí ọjà tó kó lọ ọjà yín ti di ẹgbẹ̀rún mẹ́ta mẹ́ta tẹ̀yìn gan bàárà ẹ wá ní ọjà yín kókó wá ẹ sọ bó ṣe yẹ nítorí pé tí ẹ̀yin náà tó bá kẹ́ ẹ bá fẹ́ sọ báǹkì ẹ̀sìn rí sọ ẹ bá ti fi òtẹ́lẹ̀ pé ọjà tó ń kó lọ yìí kò gbọ́dọ̀ jù bàbá yìí lọ tó fi mọ́wọ́ mi wá fún un ẹ̀yin ọ̀sọ́ bẹ́ẹ̀ ẹni tó bá tà ni tó tó bá ní òní lòun tó tà àjẹ́ pé déédéé náà ni ìgbà táyì one thousand ẹ̀yin ọ̀sọ́ fún yí pé one one thousand tí mo kó ọjà fún ọ yìí náà ní kò tà síbẹ̀ yìí náà ti sànù rẹ̀ ni ẹ̀yin náà ti sànù ó lè tà ten ten thousand kò bí inú kó sá ti kó one one thousand tí wọ́n á fún yín èyí tó túmọ̀ sí wípé ẹ̀yin gangan lẹ ṣàṣìṣe tó bá dijọ́ mi ẹ má tajà àwìn fún yàn ẹ sì mọ́ kọjá fún yàn pé lọ tà tó bá tó tà ní kò kó wa tó bá lówó tí ó fi rà kọ́ rà iyekíye tó bá fẹ́ tà kọ́ lọ tà kọ́ bá tètè ríkà kọ́ bá pẹ́ ń gbà rẹ̀ ìgbà tó lu abá kọ pé ó rìtà náà ni ó rìtà eléyìí ń bẹ nínú àwọn ìwà tó yẹ kí á pàkíyèsí láwùjọ wa àwọn èèyàn ò ní àánú ara wọn torí pé tá a bá láàánú ẹni tó sànù rẹ ṣé kà lọ yẹ kí wọ́n ṣe fún ẹni tó kọjá fún tó ní kọ́ lọ tà nígbà tó bá tà bá mi mọ owó tèmi wá tí wọn náà fẹ́ sọ pé láàrin rẹ sí Allah ó di di ọdún mẹ́ta àwọn ò rí ta ò nílò tó rí ta ó yẹ ká bẹ̀rù Allah ká rántí ọjọ́ kan tí ló gbé gbogbo wa dìde ṣèdájọ́ láàrin wa ẹni tó bá sì sàánú ẹni tó sàánú rẹ̀ ni ó rí àánú ọ̀tún ìgbà tẹ́yìn ò ti láàánú ẹni tó sàánú yín ẹ ti dínà àánú mára yín kò sì yẹ kó rí bẹ́ẹ̀ tó bá wá yá nígbà tẹ́yìn bá wá bẹ̀rẹ̀ sí ní pàtẹ rẹ̀ ẹ̀ ń bàjẹ́ ẹ mọ̀ pé ìka yín kò fẹ́ràn kò láàánú sọ́nà tí wọ́n náà ṣe kó tó di kà sọ́nà tó ṣe kó tó di pípọ̀ láàánú ma pé téèyàn bá fi ọ̀dájú kún ọ̀rọ̀ káràkátà láwùjọ wa àwọn èèyàn wọ́n fi gbèsè wọ́n fi báyàn wáyé gbogbo ọjà rẹ tó ń dà ní wọ́n bá ń gbèsè nítorí wọ́n ti sọ ọ́dà àwọn náà ló tún máa fi bú ọ torí de eléyìí táwọn náà bá kọ́gbọ́n bíi táwọn ẹ̀yà kan wọ́n máa ń sọ pé kò sáwìn lónìí padà wá lọ́la eléyìí ọ̀gá ti dáa jù. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one tàbí ká máa pè sí plus two three four seven zero six seven seven eight one five one four plus two three four seven zero six seven seven eight one five one four. eléyà àwọn nọ́mbà tá a máa pè sí zero eight zero two four eight one four four one plus two three four seven zero six seven seven eight one five one four. Wàhálẹ́kùn sálẹ̀ ọ̀rọ̀mùtọ́lá orúkọ yà ti tẹ́ ní pé. Wàhálẹ́kùn sálẹ̀ ọ̀rọ̀mùtọ́lá orúkọ orúkọ yà ti tẹ́ ní pé. Kíákíá. Kí ni ìbéèrè yín? Ìjọba fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ṣẹ́kọ̀ọ́ wa kí ni ẹnìkan fún wa ní ìtò àwòkọ́ ni wọ́n ti di wa. Wọ́n ní wọ́n gbà wá láti ọ̀dọ̀ Anas Ibn Malik. Wọ́n ní arìnrìn àjò kan oníbi oníṣòwò tó pàdé òlè kan lọ́nà. Délé kúkú fẹ́ pa ìtọ́jà sọ̀rọ̀ pé kò ń ṣe náà fìlà sí ó tó pa òun wọ́n ní ní ìforíkanlẹ̀ ẹ̀gbẹ́ yẹn ó wá ń ké àwọn tòwáù yẹn pé yá wà tí ó lù yá àti ẹ̀rẹ̀ lọ títí dé yá di yá tàbí tàbí dìnnà àti dìnnà. yàrá ìbéèrè kí ni ìbéèrè yìí wọ́n yá kí ni o ti parí o ti yé o ti yé subhanaka allahumma wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu